wa nafasin bí adẹ́kùn lè máa lómi ńlá káyà rabbal alamin gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́ ń wò wá ní gbogbo ayé tẹ́ ti ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé èmi ọmọ yín náà ni mo tún kalẹ̀ sórí ètò yìí ètò Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé sójú wòran yín láti lè ṣe alálùbáríkà Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń wò wá rokoto tí wọ́n ń wò wá rekete káàkiri gbogbo ayé ojú tẹ́ wò wá òní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa náà òní di lákàtí fi ń tẹ̀lé wa ọlọ́run níjọ́ dàrú èmi ọmọ yín náà ni o Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni mo kalẹ̀ sórí ètò ẹ̀sìn bàbá àti máa ń ṣètò yìí wípé lórí ètò yìí la máa ń gbé àwọn àfa ńlá ńlá ńlá ńlá lóríṣiríṣi wá tí wọ́n á dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n á bá wa sọ̀rọ̀ tó ń kálukú ọ̀rẹ́ kọ̀ọ̀kan àbí méjì mú nínú àwọn ètò tá à ń ṣe àwọn àdúgbò lọ́dọ̀ ọlọ́run lọ́dún yìí wípé àwọn èèyàn gan fúnra wọn ń lù wá lọ́gọ̀ ẹnu wọ́n ń pè wá lóríṣiríṣi wọ́n tún mẹ́sẹ̀jì wa pé àwọn ń gbádùn wa kódà ẹnìkan lọ́ọ̀yà ni amòfin ni wọ́n pè mí láìpẹ́ yìí wọ́n tún àwọn náà gbádùn àwọn àfa tá à ń gbé wá wọ́n ṣàdúrà fún mi rẹpẹtẹ ọlọmọsà bá ń gbàdúrà tí náà ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run lálẹ ilaha illallah lẹni gẹ́gẹ́ bí ìṣe wa àtúntò tí wàá gbé àfa ńlá mi wá. <laughs> Ah, àwọn afọ àti mo gbọ́ yìí ní lẹ́sìn wọn wá nínú ìta wọn wá gbogbo ògbà náà là máa ń pè wọn tó sì máa ń dá wa lóhùn àwọn tí wàá pè wọn lọ́dún yìí náà wọ́n ti dá wa lóhùn àwọn náà ní bàbá fàdúrà Sheikh al-Imam Abdulhamid Sorinọlá ah, bàbá ẹ ń sálámù sáwọn jàmáà asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. tó àlejò mi lẹ́tí rójú wọn yẹn o hmm, sókè kó tó wà di pé a wà béèrè níta fẹ́ béèrè níta fẹ́ yanjú ká tó yanjú ẹ̀ láàárọ̀ yìí ẹ já kí gbogbo àwọn olóore wa ẹ já dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí wọ́n lẹ́ni èèyàn yín ni yín ni kẹ́ni lè ṣe míì ẹ já dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dúró tì wá lórí ètò wa professor ahmed ọ̀lànì ibn salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà three Victoria rubi eke street off Admiralty Way ní Lekki phase one nílùú Èkó tá a wà yìí bàbá ọlọ́run níjẹ́ ẹ̀mọ́ padà sí wọ́n dúró tiwa púpọ̀ jù ọlọ́run mọ́sàbá dúró tẹ̀yìn náà ọlọ́run ní fi í sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run kúmọ́ alhaja náà alhaja wa aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ọlá links property tí wọ́n kalẹ̀ sí nọ́mbà sixty five yẹ̀yà àbátan beside NNPC filling station ní yẹ̀yà àbátan níbí ọlọ́run mọ́sàbá dúró tẹ̀yìn ọlọ́run ní fi í sílẹ̀ o ọlá àtìyàwó wọn náà alhaja amadiya olúgbòye ọlọ́wọ́n jẹ máa ta o ọlọ́wọ́n bá dúró tẹ̀yìn náà ọlọ́wọ́n ní fi í sílẹ̀ kúmọ́ bàbá wa tún ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa ní àìpẹ́ yìí àwọn náà ni alhaja muhammad jamiu abdulsalami àtìyàwó wọn alhaja kudrat abdulsalami tí wọ́n ìlú amẹ́ríkà làwọn tẹ̀dó sí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n ní ètò wa ètò ọwọ́ àdúrà sẹ́ àwọn ní interest nínú ẹ̀ Mm. àwọn èèyàn ń pe àwọn láti nàìjíríà pé ah, ètò kan máa ń bẹ o ètò náà dá o ètò náà náwó ká gó náwó ká lé kákó o eh, ìdí nìyẹn táwọn náà fi darapọ̀ mọ́ wa. àwọn aláṣẹ àtọ́darí iléeṣẹ́ usra travels and tours tí wọ́n kalẹ̀ sí usa nílùú amẹ́ríkà lọ́hùn-ún ọlọ́hùn níjọ́ bàjẹ́ mm, six four nine zero land rover road suite eh, b four hyattville ibẹ̀ ni wọ́n wà nílùú amẹ́ríkà kọ́lọ́ mọ́ balẹ̀ iṣẹ́ náà jẹ́ o wọ́n wà nàìjíríà náà o ní shop three b ọba amátàmí shopping complex ọlọ́ọ̀dá local government secretariat olóńkoro òṣogbo ní ọ̀ṣun state bẹ́ẹ̀ ni wọ́n kalẹ̀ sí ní ìlú nàìjíríà tá a wà yìí ọlọ́run ọba yọba àdó tì í ẹ fẹ́ lọ mọ́kà ẹ lọ múra ni bá ti pè wọ́n yọ rọrùn. alájà àkàjẹ́ sọ́lá yá àdínní ọwọ́ àdúrà ní adúpẹ́ pọ̀ lọ́wọ́ tí yín o wọ́n ní a máa sàdọ́ àfáwọn tó bí àwọn alhaji abdulyakin bishiriyu ìṣọ̀lá alájà sharifat àgbájé alhaji wa taiwo rauf sọ́lá ọlọ́mbàwá kẹwọn àtàlájà alhaja umfon ọlọ́mọ sábà akẹ́ gbọ́n lọ́ba àforíjì wọn alájà Mansurat Olúwatóyìn látàbẹ́kúta náà ní àmọ́ sàrà fún ìyá àwọn alájà Muflia èjìdí adé omi kúmọ́ alájì wa alájà ọ̀yá ṣìpẹ̀ ní àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn fún ìyá tó bí àwọn alájà wa sáàmì àtọ̀ ọ̀yá ṣìpẹ̀ kọlọ́mọ sábà akẹ́ àtàlájà Fatima tọ́lá sàndé ọlọ́mọba wa kẹ́ wọn ọlọ́mọba àforíjì wọn alájà wa Abdulrazaki láti lu Kumasi nílùú Ghana lọ́hùn àwọn náà ní àmọ́ sàdúrà fún ìyá tó bí àwọn alájà wa mọ̀ ìnà àdìbálógún ọlá nàbì lọ́dọ̀ ọlọ́ alájà wa Muslimah Abímbọ́lá Owólawí àwọn náà àdúpẹ́ wọn púpọ̀ tọ́lá wọn náà kó sẹ̀mú fún wa bọ́wọ́ bó ti kó sẹ̀mú wọn náà àti ha tán kọ́lọ̀ mọ́sàbà dúró tì yín ọlọ́run ní fi í sílẹ̀ a tún ń retí ẹ̀bùn míì lọ́dọ̀ gbogbo ẹ̀yin èèyàn o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun ẹ má jìnnà sí wa ẹ ti kẹ́bùn wá fún wa o ká lè máa rí lò lórí ètò yìí ọlọ́run ọba àgbàdo ẹnìkọ̀ọ̀kan yín a lọ ọlá wọn wà tarabọ ọ̀rọ̀ kí la fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ lórí ọjọ́ òbí ṣíṣe ǹjẹ́ islam fọwọ́ sí ká máa sọjọ́ òbí àbí islam ò fara mọ́ ká máa sọjọ́ òbí happy birthday happy birthday happy birthday sọ́wọ́ islamic àbí ọ̀wọ̀ islamic ẹ jẹ́ àdókè lọ́hùn ká padà náà tá a bá dé bàbá wa sọ̀nà ńlá ọwọ́ àyànjú ẹ̀ fún wa ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káwọn padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem mo rò pé ẹ ń gbádùn gbogbo bó ṣe ń lọ eré orí ìtàgé tá à ń fún yín a sọ fún wa náà pé eré orí ìtàgé yẹn náà ó ní ìdìrànlọ́wọ́ yín Hmm, afẹ́ ká yà míì ká tún yà ká tún yà àtìgbàlódé míì ká tún ká tún gbégbọ́n náà ara míì ṣùgbọ́n kò tí ì sówó ńlẹ̀ ẹ dákun ẹ pè wá ẹni tẹ bá ní interest láti sponsor ẹ ọlọ́run ọyọ́run ẹni kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run tó afáwa Sheikh Abdulhamid Soniola wọn ti wà ń bí bàbá ọ̀rọ̀ tá a fẹ́ yanjú ọjọ́ òbí ṣíṣe bàbá ọjọ́ òbí ṣíṣe ó ti di n tó fọ́nlé kákó lónìí mùsùlùmí ń ṣe ẹni tí èsè mùsùlùmí ṣùgbọ́n àwọn ará àwọn àfa kan tó jẹ́ sí pé àwọn ọ̀faramọ́ ká sọjọ́ bí wọn tí wọn àti ẹ̀ gbá wọlé rárá ìdí nìyẹn tí mo fi ní kí n wá pè yín wálé ni káwá fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ṣé ọjọ́ bí ṣíṣe ṣé ìsìláàmù takò ni àbí ìsìláàmù faramọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين مولانا سيدنا محمد وعلى آله وأصحابه وتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين وبعد adúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillah a sì tọrọ ìkẹ́ tó pọ̀ fún òjíṣẹ́ ńlá ní muhammad sallallahu alayhi wa sallam a kí bàbá wa olóòtú ètò alhaji wa abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà ọlọ́run ìjọ bàjẹ́ fún mi àpadà sí bò nílé yín bá kò ní láwa náà bá gbogbo àwọn olólùfẹ́ yín tán dẹ̀ ń dúró tì yín náà àpadà sí bò nílé wọn bá Eh, àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé kí dáadáa wọn ó bàjẹ́ èyí tí ẹ béèrè nípa ọ̀rọ̀ ọjọ́ òbí ọjọ́ òbí ní ṣíṣe ọjọ́ ọpẹ́ ló jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá ìyẹn fi kí ọlọ́run ni ìyẹn fi dúpẹ́ ni pé tó mú múre o ẹ sì dá mi sí di àkókò yìí ẹ mú mi wá sáyé mo dúpẹ́ o ọjọ́ ọpẹ́ ni ọjọ́ òbí jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá ẹ̀sìn ò dẹ̀ ní wà kó tako ìdúpẹ́ torí pé pàtàkì tẹ́sìn ń polongo náà ní ká dúpẹ́ ṣùgbọ́n ọ̀nà táwọn èèyàn kan ń gbà ṣe ọjọ́ ọ̀bí ó nídìí ká gbé e yẹ̀wò ọ̀nà tán ń gbà ṣe ni ẹ̀sìn ó sọ̀rọ̀ lé lórí ìṣọjọ́ ọ̀bí gangan kọ́ ló ní problem mi ò ṣe pé ọ̀nà wo là ń gbà ṣe hmm. ọ̀nà wo ló yẹ ká gbà ṣe ọ̀nà wo là ń gbà ṣe tí ò dáa so àwọn àárín yẹn ló ní ìdí diagnosis ìtúyẹ̀wò ní fínífíní láti lè má bàa tún máa ṣe lọ́hùn lórí ipa afẹ́ dúpẹ́ àárínà àwọn sàábé tó sọjọ́ bí tó sì wà nù Quran bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ní nkabẹ̀ yín kà á ó wà ń bẹ̀ sàábà kódà tó jẹ́ pé pẹ́kípẹ́kí ọ̀rẹ́ ànábì Muhammad ni. sallallahu alayhi wa sallam. bàbá Abubakar Siddiq. Radiyallahu ta'ala. òun ni sọ̀hábà tó kọ́kọ́ sọjọ́ òbí. Àkọ́kọ́ Mùsùlùmí tó kọ́kọ́ ṣe ọjọ́ òbí Abubakar ni. Masha Allah. Ó sì ń bẹnu Kùránì dèní. Hmm. Inú Suratul Aqaf ibẹ̀ ló wà. Hmm. Ọlọ́run ọba wa lékè tún kí lórí hmm. Pé e, o kari. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim onuwawa soyina li insana bi walidayhi isanan hamalati ummuhu kurhan wa wada'atu qur'an wa amlu'u wa fisalu'u salasuna sha'ran falamma balaga ashuddahu wa balaga arba'ina sanatan qala rabbi auzini ana ashkura ni'mataka التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا وأصلي لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله العظيم tá a bá lọ wo tafsiru àyà yẹn in tó ṣẹlẹ̀ ń bi àyà yẹn òun náà ni pé Abubakar Siddiq ìgbà tó pé ọmọ ogójì ọdún láyé ó wá wo gbogbo oore tọ́lọ́run ti ṣe fóun ṣé oore bóun ti di mùsùlùmí níjọ́ tá ànábì gan ò tí ì di ànábì ànábì muhammad sallallahu alaihi wasallam ó gba ọdún méjì lọ́wọ́ abubakar siddiq ǹjọ́ tá abubakar wà ní eighteen years ànábì muhammad wà ní twenty kì í tí ì dànábì ǹjọ́ náà ṣe mọ̀ pé forty years ló ṣe dànábì hmm. wọ́n wá jọ travel lọ sí syria wọ́n ṣe òwò lọ fún ìyára khadija orí ìrìn yẹn ni wọ́n wà tí bàbá Yahudi kan ti pe Abubakar pé wá ń bí tálẹ́ni tó tẹ̀lé ọ yìí ó ní ọ̀rẹ́ òun ni ah ó ní dìímú dáadáa o ẹni yóò padà di ànábì ọlọ́run Allahu Akbar yóò padà di ànábì tí gbogbo ayé ò gbókọ rẹ̀ Allah níjọ́ náà Muhammad gan ò tí ì dára rẹ̀ mọ̀ pa ànábì ọlọ́run lòun Allahu Akbar ìjọ́ yẹn làbúbákà yìí ti pinnu pé gbogbo ń tànà tẹ́ni yìí bá dà òun ó gbà fún òun ó tẹ̀lé ìjọ́ náà ló ti di mùsùlùmí hmm. ìsìláàmù gan ìbẹ̀rẹ̀ ńlẹ̀ lárúbáwá ìjọ́ náà ó wá di forty years tànàbí di forty years òun wà ní thirty eight ìsìláàmù wa bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé àgbàlagbà tó kọ́kọ́ gba ìsìláàmù lọ́kùnrin Abubakar yìí náà ni hmm. ó wá délé ó ṣe wáàsí fún ìyá ó ṣe wáàsí fún bàbá ó ṣe wáàsí fáwọn ọmọ gbogbo wọn tẹ̀lé wọnú ẹ̀sìn yìí Allah ọdún méjì wá gùn ìgbà yẹn lòun pé forty years ó wá wò pé ah àfi kóun kí Ọlọ́run ntọ́lọ́run hmm. ṣe inú ayé òun yìí pọ̀ àtòun àtàwọn ọmọ àtìyá àti bàbá gbogbo àwọn làwọn jọ ń sin lọ́hùn ẹnìkan kan wá yọ sẹ́yìn ń bẹ̀ hmm. kí ló ń wá lè fi dúpẹ́ ó fẹ́ mark fortieth birthday ni o wá lọ lè ra àwọn ẹrú hmm. ẹrú ló lọ rà ó ra àwọn èèyàn kan kó lóko ẹrú ìyẹn ló fi mark ọjọ́ bíi ogójì ọdún láyé hmm. òun ló lọ lè ra Bilal bùn rọ̀bà tí máa pèrun ló lọ lè rà kú lóko ẹrú ó fi kí ọlọ́run ó fi dúpẹ́. so bẹ́ẹ̀ dè ní ṣíṣe ẹ̀sìn ò àmọ́ ọ̀nà tíyàn ó gbà ṣe ibẹ̀ ni pírọ́blẹ́mù lè wà. Hmm, hmm. ọ̀nà tá a gbà sọjọ́ bí ibẹ̀ la gbọ́dọ̀ ṣàkíyèsí torí pé bẹ́ẹ̀ dè gangan fúnra ẹ̀ ló di di ìdúpẹ́ ni ìdúpẹ́ ni afẹ́fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni tá a bá tiẹ̀ wo bẹ́ẹ̀ ti sọ̀tà Abubakar yìí nísìn pé ọlọ́ọ̀ra ẹrú láti fi dúpẹ́ fọlọ́n àjẹpọ̀ níyàn bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dè tọ́ bá lówó lọ́wọ́ ó lè wú pé ta lẹni tó jẹ gbèsè o jẹ́ ń bá a san ta ló fẹ́ sanwó skul o kí n ti ah, pé mo fẹ́ empower àwọn èèyàn mo fẹ́ sọjọ́ bí o jẹ́ ń ra jẹnẹrétọ̀ jẹ́ ń ra ẹ̀rọ ọlọ́ta jẹ́ ń ra mọ́ríwá jẹ́ ń ra eh, ọkọ̀ kíní kóró pé kí wọ́n á máa pè àwọn èèyàn pé yá ìwọ̀gbà ìwọ̀gbà ìwọ̀gbà ìwọ̀gbà mo fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run dá mi sí àṣé ọ̀nà tí yàn máa gbà sọjọ́ ìbínú ẹ̀rí abubakar lọkọ alẹ kọ báwọn kọlọ ń dákun wọn sábà wà kí abubakar náà ọba ayọnu sí wọn ọlànà nàbí lọ́dọ̀ Ọlọ́run lálẹ ilọlọ ẹrọ lùfẹ wa tẹ ń wò wọn lé ètò tẹ ń wò náà ni Ramadan Kareem ẹ wá jó yé wa wípé ọlọ́nà tá a gbà ṣe tá a fi ní kọlu Ọlọ́run ẹ dà àwọn ọ̀nà mélòó la lè gbà ṣe ọjọ́ bí tá a fi ní kọlu Ọlọ́run. masha allah ẹ ṣeun púpọ̀ bàbá wa olótú ṣe é rí ọjọ́ bí ní ṣíṣe a fi hàn wáyé pé kò lòdì sẹ́sìn torí pé anabiwa muhammad gan sallallahu alaihi òun náà máa máàkì ọjọ́ òbí rẹ̀ wọ́n jẹ́ kó yé wa nínú súnà pé gbogbo ọjọ́ monday làǹdẹ́ muhammad máa ń gbààwẹ̀ wọ́n á bí léèrè pé ah, èwo tún làwẹ̀ monday ah, ó ní ọjọ́ monday ni wọ́n bí òun so òun fi àwẹ̀ ọjọ́ monday kí ọlọ́run kó ṣe é weekly lòun ṣe tiẹ̀ so ìyẹn lè ṣọjọ́ bí ara rẹ̀ weekly ìdúpẹ́ ni iṣẹ́ olóore nìyẹn wàá ṣe lọ́jọ́ yẹn kì í ṣe pé èèyàn wàá pé èèyàn wàá dá tí ó máa wá da gbogbo ìlú láàmú tí wọ́n máa wá pariwo gbìgbìgbì táwọn ará àdúgbò gan ní lè sùn hmm. tí wọ́n tún máa wá ṣépè ẹlòmíì olóhùn sọjọ́ bí ó ṣe patí lóòótọ́ yóò blọọkù gbogbo ọ̀nà àwa blọọkù gbogbo títì oúnjẹ tán ṣe gan wọn ní jẹ́ kí àwọn mẹ̀kúnnù orí ibi débẹ̀ láti wá hmm, jẹun gbogbo àwọn tí ó wà bẹ̀ wọ́n á ní strictly by invitation àwọn tí ó wà wá bẹ̀ gan wà ní jẹun gan wọ́n máa wá yí oúnjẹ náà wọ́n máa yí ìdànù so ìyẹn lè gbẹ́ bọ́ọ̀lù fún community kóun fi mark ọjọ́ bí. bàbá sẹ́rífítà ẹ̀dẹ́hùn gangan láti bẹ̀rẹ̀ torí pé kí ni iṣẹ́ olóore téèyàn ṣe tí fi sọjọ́ bí ni bàbá wa fẹ́ sọ fún wa pípọ́jọ́ bí ká máa sọjọ́ bí ká máa pàdúgbò rẹ ká ti gbá ká ṣàwo ká láfẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn yẹn ìyẹn lè tara ẹ̀sẹ̀ lọ́hùn o èwo láwa ṣe táfi rí ọnu ọlọ́run wọ́n ti dákọ̀ bọ́ọ̀hù àwọn nǹkan míì wo la tún lè ṣe táfi rá àánú ọlọ́run tá a bá fẹ́ sojú ọ̀bí ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká padà tá padà dé afáwa ìmáàmù wa Sheikh Abdulhamid Soniola wọ́n sì ń bẹ́ ń kalẹ̀ láti mọ yanjú ẹ̀ síwájú sí ẹ̀sùn yẹn kú kalẹ̀. wọ́n á lọ sọ́sìpìtù yẹn àwọn aláàárẹ̀ tára wọn ò mókun ẹlòmíà ìrówó thirty thousand wọ́n ní kó wá wá tí ò rí tẹ́mi ẹ̀ fi ìyẹn tó fẹ́ sojú òbí yìí tó fi máa dá aruwo lẹ̀ ládùúgbò ó lè lọ hospital wọbẹ̀ máa fún béèrè lọ́wọ́ àwọn doctor àwọn ọmọ ló need assistance nínú ilé ìwòsàn yín wàá sì sanwó náà wàá clear bíìlì wọn kó mbẹ ẹlòmíì bímọ tó yẹ kó máa dunnú ìbànújẹ́ ní ló bá nígbà tí òróró tí wọ́n fi discharge ìyàwó ẹ so àìmọye mélòó mélòó bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe hospital fún wọ́n fẹ́ ṣe surgery fẹ́nìkan jọkan appendicitis wọ́n á ní káwọn èèyàn rẹ̀ kan lọ́lẹ̀ san dẹ́pọ́sìtì wọ́n tètè rówó dẹ́pọ́sìtì mú wá tán ní kan lè san ní kíní fi bẹ́múntì nínú tó fi gbalẹ̀ kìí àmọ̀ lọ. ìwọ wá ń sọjọ́ bí ó fi five million sọjọ́ bí wàá dúró àwọn èèyàn tó lè fi five million yẹn là nínú ilé ìwòsàn lórílẹ̀‐èdè tó wà ẹlòmíì fi fifty million ṣe patí lórí ọjọ́ bí a lè lọ sí prison ká gbẹ́bọ́ olù fún wọn bẹ́ẹ̀ ká já àpò ráìsì àpò ẹ̀wà àpò gàrí fún wọn bẹ́ẹ̀ inú ọlọ́run ó dùn inú àwọn èèyàn ó dùn ó ṣàdúrà irú ń tábù bákàrí ṣe nù ó wá jókòó wò ṣùṣù pé ah, ọjọ́ òbí òun pé forty years láyé kí lòun lè ṣe fún society ó dẹ̀ lọ wá àwọn ẹrú bíi mẹ́rin tó lówó wọn ti ń fìyà jẹ wọn fọjọ́ tó pẹ́ pé wá ń bí èló ló fẹ́ gbà ó sanwó ó sanwó ó sanwó ó rà wọ́n kúrò lóko ẹrú ó fún wọn lómìnira irú àwọn nǹkan wọ̀nyí ó ṣiṣẹ́ kò sẹ́rú mọ́ lónìí hmm. ṣùgbọ́n àwọn tí a lè fowó empower ó pọ̀ láwùjọ hmm. ẹlòmíì kó rí five hundred million lásán làákàyè tó ní tó bá fi five hundred million yẹn tó bá fi develop rẹ̀ àwùjọ wa gan lálàáfíà ọlọ́run ló mọ iye olòmíì tó graduate ti ń rìn kiri tó pé kó kọ̀ rí one million lásán ayé rẹ̀ ó sì da ìdílé rẹ̀ ó bọ̀ sínú ìdùnnú hmm. irú owó tó fẹ́ fi sọjọ́ ọ̀bí òun tó fẹ́ fi má àwọn máa ṣe ooo èló laṣọ tẹ́ ẹ mú à two fifty thousand ní o gbogbo eléyìí à ní ìdí ẹ̀ àwọn èèyàn ní làákàyè láwùjọ yìí tó pọ̀ tó yẹ pé wọ́n ní brain kẹ́kàn ní capital láti fi kick off lásán wọn rí wọn rí sponsor wọn rẹ́ nìkankan ìwọ sì ń fi ten million sọjọ́ bí so n ta lè máa ṣe náà ni pé ká máa fi ọjọ́ bí wa ká máa fi make impact nínú àwùjọ bàbá. naa bó ti rí nù. Allahu Akbar bàbá ọlọ́run jàre yín pẹ́ ẹ dákun èmi tún wá fẹ́ wo ọjọ́ bí yẹn lọ́nà míì ká tún wò báyìí ṣé bí yẹn máa ń tá a máa ń sọjọ́ bí tá tara rẹ̀ náà tó máa ronú plus one minus one rí a pé láyé náà tẹ́lẹ̀ á kú hmm. bá a pé kú. ẹ rí àwọn èèbó gan àwọn ni wọ́n rán wa létí ikú jù hmm. bẹ́ẹ̀ ni wọ́n ní fọ́ọ̀mù tó fẹ́ fìlì yẹn connect of kin rẹ síbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé hmm. má gbàgbé pé wàá kú. Hmm. tálá lè pè tọrọ tọrọ bá yí wá. Ah, wọ́n fi next of kin rán wa létí ikú ni bí ẹ bá wọ mọ́tò ń gáràjì náà wọ́n gbé fọ́ọ̀mù kan fún pé á fìlì ẹ̀ kọ fóònù nọ́mbà tẹni tá a lè pè síbẹ̀ wọ́n fi rán wa létí pé ìyẹn máa wọ mọ́tò ń jọ míì tí ò ní sọ so bẹ́ẹ̀ náà ni àwọn banking system wọn ní ẹ̀kọ́ next of kin yín wọ́n ń sọ fún apá àpù hmm. so ojoojúmọ́ la gbọ́dọ̀ máa rántí eléyìí kò jẹ́ dìgbà tó bá di ọjọ́ ọ̀bí ká tó rántí pé ẹ̀ ikú máa ń bọ̀ hmm. Hmm. so tòun ti bẹ́ẹ̀ náà kò túmọ̀ sí pé a ní fọjọ́ ọ̀bí máa kí ọlọ́run yóò máa fi ọjọ́ ọ̀bí dúpẹ́ pé àwọn sì láǹfààní pé òun tún ṣì ń bẹ láyé àmọ́ kì í wá ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ń rí sọ́jọ́ bí nǹkan ló yẹ ká máa rí sí i ó yẹ ká máa fọjọ́ bí tọ́ọ̀ṣì láìfà àwọn èèyàn ni kì í ṣe pé ká máa wá fi dunnú jó rẹ́rìn kiri ká fi tọ́ọ̀ṣì láìfà àwọn èèyàn kan so ìyẹn ni ó jẹ́ ládàá níwájú ọlọ́run mọ́kọ́dàmẹ́tì yàdákùn tí a dá lọ dé bá nígbà tá a bá dọ́dọ̀ ọlọ́run mm. ìyẹn ló yẹ ká mójútó. Hmm, kì í ṣe pé ká máa wá là ń ṣe patí aláàmọ́ṣọ ọlọ́run kó fún wa nílàákàyè ni o tọ́lọ́run bá fún yàn nílàákàyè ni yóò fi máa mọ ohun tó yẹ kó ṣe gangan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣoore àmọ́ wọn ò dóore mọ̀. Hmm, àwọn èèyàn fẹ́ ṣoore àmọ́ wọn ò dá oore mọ̀ ó mú wọn kan ṣoore but wọn mọ excess kí là ń pè lóore gangan àkíkàtún ti ń jẹ́ oore àwọn èèyàn ò mọ̀ ni hmm. ẹlòmíín sìn ó lè lóun kọ́ mọ́ṣáláṣí ẹ béèrè pé èlò ló fi kọ́ mọ́ṣáláṣí two hundred million ṣe é mọ̀ pé oore ló fẹ́ ṣe hmm. owó òun tó bá dá lórí bísínẹ́sì ṣé kò dáa hmm. ṣùgbọ́n bó ti wá jọ oore tóun ń jọ mí kéèyàn kọ́ mọ́ṣáláṣí gan èso oore hmm. àdúgbò tó ló kọ́ mọ́ṣáláṣí sí àwọn mùsùlùmí wà ń bẹ̀ tán ráre tí yà ń jẹ wọ́n tán rún jẹjẹ mọ́ṣáláṣí ò lè dárun kì í báwọn èèyàn kan ní ó wọbẹ̀ lọ lè kírun ò ṣe mú nínú owó òun kó empower àwọn kan ládùúgbò òun tó jẹ́ mùsùlùmí kán bẹ̀rẹ̀ bísínẹ́sì kan dá wọn ní okòwò kan assist wọn àwọn náà profit táwọn náà bá padà ń rí bí iṣẹ́ wọn òun wọn ò máa tún mọ́ṣáláṣí òun ṣe ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ẹ rí i pé ọdún tẹ́ kọ́ náà ló ti rẹwà kẹ́yìn ìmí ti dẹnu kọlẹ̀ nígbà ẹni tó kọ̀ kú kírun bẹ̀ kò gbé ládùúgbò ṣùgbọ́n àwọn mùsùlùmí tó yẹn pàwà ládùúgbò yẹn àwọn ni ìbá máa maintain ní mọ́ṣáláṣí òun lọ táwọn náà tún dé yẹn táwọn náà lè kọ́ mọ́ṣáláṣí síbòmíì so ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ ṣoore ni wọn àdáhùn tí ń jẹ́ oore mọ̀ ohun kan ṣoore àníyàn wọn sì da àmọ́ wọn mọ oore gangan nǹkan ṣe tó joore ni kì í ṣoore. Hmm. Allah ohun tí wọ́n ń ṣe yẹn ó jọ oore ni ṣùgbọ́n kì í ṣoore. kì í ṣe. Allah ọ̀rọ̀ mọ̀rẹ́ o ẹ̀yin tí à ń wò wọ́n lé mo rò pé ẹ rí ẹ̀kọ́ kan àbí méjì kan nínú ọ̀rọ̀ àfàwà Abdulhamid nítorí pé gbogbo wa náà la fẹ́ ṣoore gẹ́gẹ́ bí wọ́n ti wí gbogbo aláfẹ́ kan dá wa mọ̀ níbi kan pé àwa náà sórí ẹlòmíì afẹ́ kan mọ̀ pé òun kọ́ mọ́sálásí òun kọ́ ilé kéwú òun kọ́ léwé òun ṣe gbọ́ ọ̀sàwò ǹjọ́ empower àwọn èèyàn wọ́n ní oore tó dáa jù láyé òun náà ni kó empower àwọn èèyàn wọ́n ní yẹlò oore tó dáa jù tó bá fẹ́ dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ní o lékún lọ́dún o ọlọ́run dẹ̀ kẹ́ ọ instead tó ìwọ́n yẹn ṣe bẹ́ẹ̀ dé tó pè gbogbo eléré ilẹ̀ yìí pé tó mo fẹ́ pa àdúgbò rẹ mo fẹ́ kàn mọ̀ pé yes i don come i don arrive wọ́n ní má ṣe yẹn o fowó yẹn empower àwọn èèyàn wo àwọn èèyàn tí ò níṣẹ́ lọ́wọ́ wo àwọn èèyàn tó ọmọ wọn tó ń lé ọmọ wọn lé láti léèwé wo àwọn èèyàn tó ń ní ìṣòro kan wo lọ́sọ́sítù gbogbo àwọn kinní wọ̀nyí tá a bá ṣe oore tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ni tá a sì bá àkọọ́lẹ̀ rẹ̀ wájú ọlọ́run gbangba gbangba wípé aṣọ oore tá a sì rẹ̀sán rẹ̀ gbà láyé àti lọ́run kọ́lọ́mù mọ́sàsámọ́ná gbogbo wa náà ọlá la ilaha illallah á lọ sókè lọ́run nísìn pẹ̀lú ògùn ọlọ́run ṣáà láwọn tá a máa fi padà nítorí pé ọ̀rọ̀ tó ń fẹ́ bá wa sọ lónìí ọ̀rọ̀ tó ń bá wa sọ lónìí yẹn ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó sì lápẹẹrẹ ni tí wọ́n bá parí ọ̀rọ̀ wọn náà àdúrà sì tó wà tó wọ́n tó fún wa wọ́n gbọ́dọ̀ fún wa ládùúà lẹ́nìí tá a máa ṣe ń lé táwa náà mìíràn fi ràánú ọlọ́run gbà ẹ já dókè lọ́wọ́ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem àwọn afáwà Sheikh Abdulhamid Sorinola àwọn ni a ti ń bá sọ̀rọ̀ látàárọ̀ tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ nípa ń tà ń pè ní birthday àtọ̀nà tí yẹn máa fi gbà sí birthday tí yóò fi ráàánú ọlọ́run gbà tí yóò fi ní kọlù bínú ọlọ́run tí yóò fi ní kọlù bínú ọlọ́run ọlọ́run má bínú sí wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run wọ́n ti wájú yé wa àwọn ibi tá a lè náwó birthday wa tá a lè ná sí. bàbá hmm, à ń sọ̀rọ̀ birthday tàwọn èèyàn nísìn irú tíjọba náà bá fẹ́ ṣe independence ìlú sáyẹn kó bí birthday náà lòun náà irú kílẹ̀ rò pé lè ṣe táwọn náà máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ah, ìlú wa ti di báyìí o kápá àwọn náà sọ̀rọ̀ kí náà ẹ̀rọ kí wọ́n lè ṣe tí ó máa jó orí tí ó sì jẹ́ àǹfààní fáwọn tó jòrè fáráàlú. Masha Allah a dúpẹ́ lọ́wọ́ bàbá wa wàdùà hmm. Ọlọ́run níjó bàjẹ́ àwọn ìjọba wa wọ́n pọ̀ ní làákàyè púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá fẹ́ ṣerú àwọn nǹkan tẹ́ wíhùn wọ́n máa ń fún àwọn prisoner ní amnesty. Hmm inú ìtàn Abubakar làwọn náà ti kọ́ ẹ̀kọ́ ọ̀hún ẹ lọ wo ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán bá mark Independence Day wọ́n á lọ prison wọ́n á wo àwọn kan tó yẹ pé ẹ̀sùn wọn ò tóbi kò ní graffiti tó bẹ́ẹ̀ wọ́n wà wọ́n kọ̀ wà unfortunate or prisoner of circumstance wọ́n á wá dá wọn lọ́lá pẹ̀lú ìtúsílẹ̀ ìfún àwọn èèyàn lómìnira lọ́jọ́ òmìnira láyàájọ́ hmm. ọjọ́ òmìnira ẹ rí i pé ńgbà míì náà wọ́n lè fi commission títì wọ́n lè ṣe àwọn títì kan kọ́ wọ́n á commission rẹ̀ sásìkò ìgbà náà so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nìkan túbọ̀ jẹ́ kó pọ̀ sí i kán wo àwọn nǹkan tán lè ṣe tí ò ní jẹ́ pé wọ́n àṣán pé wọ́n kàn máàṣì wọ́n dáná oúnjẹ àwọn èèyàn wá jòkó àwọn kaspishi èèyàn so kí ó máa máàkì kó máa ní ímpáàtì tí ó máa kó láwùjọ àwọn èèyàn ẹ̀rí níjọ́ kan mo kọjá ládùúgbò kan wọ́n ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ọmọ ọdún kan hmm. ìtòsí yín bì náà ni bẹ́ẹ̀dẹ̀ ọmọ ọdún kan wọ́n ń yí ẹ̀ kódà yìí lè yìn bìlífù ọ̀ǹtìgbà tí mo tó rẹ́nìkan tó yẹ pé kò lè parọ́ tó sọ pé bẹ́ẹ̀dẹ̀ ọmọ ọdún kan wọ́n ń ṣe mọ́tò tán páàkì síta ó lé ní sẹ́wọ́ntì. La ọmọ ọdún kan hmm. irú eléyìí ìsìláàmù takò. Hmm ẹ make impact nínú society ẹ ń oppress àwọn tí wọn ti rí ṣe ni. Hmm, hmm, hmm, so àwọn nǹkan kan mẹ́wàá tá a ṣe tá a ní ní kọbi ara sí tó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ tá a ti bẹ̀gbà ń wájú ọlọ́run gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ẹlòmíì ò rí nǹkan yóò rí rò kò ní lè sùn pé àwọn ah, ò gbọ́dọ̀ mọ́ lówó láyé ah, kómìdè gbogbo ní tí ó bá gbà gbọ́dọ̀ lówó bẹ́ẹ̀ di ọmọ ọdún kan náà ń ṣe tó tó báyìí gbogbo ní tí ó bá gbà wọ́n fún ẹ wò ẹ̀yin lẹ́jọ́ kọ̀mìtì ẹ̀yin lẹ tì í débẹ̀ a gbọ́dọ̀ máa fi ọlá tọ́lọ̀ ń bá fún wa oppress àwọn tí wọn ò ní. a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni àrídájú tá a ní assurance wo la ní pọ́ ẹni tá a ṣe de rẹ̀ báwọn yóò dáa fún nínú ayé hmm. àrídájú ogan la ní pé yóò lo forty years tá a sì ná bíi fifty million lórí bẹ́ẹ̀dẹ̀ ọdún kan rẹ̀ ìbá ṣe pé ẹwà àwọn èèyàn kan ṣùṣù láwùjọ kẹ́sì dùn wọ́n nú ìwọ ó lọ skul ni àwọn lóun wálé ni ọ̀yà ẹ ṣe báyìí hmm. ìwọ kíní kan ó rówó gba wáyẹ́kì ẹ ṣe báyìí ìwọ ó ṣe jáàbù ni ẹ ṣe báyìí ẹ wá dùn àwọn èèyàn nú lọ bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ dùn nínú hmm. táyé wọn bá padà dá wọn ní gbàgbé yín àwọn náà máa fàdúrà ránṣẹ́ sí yín mo mọ ẹnìkan tó yẹ pé dọ̀la ní máa ń ṣàdúrà fáwọ́ lọ́wọ́ hmm. mo ní kí ló dé à ó láwọ́ lọ́wọ́ ló jẹ́ kóun ó kàwé àwọn òbí òun ò lágbára àti rán òun léwe àmọ́ nítorí free education ọjọ́ sí tí bàbá hmm. wọn bá fẹ́ mọ Awólọ́wọ̀ ìgbé kalẹ̀ ni ló jẹ́ kóun orí bi kàwé tóun fi di professor lẹ́nìí. Allahu akbar. ẹ woru orú èèyàn ẹ jẹ́ kó pọ̀ láwùjọ. Hmm. wallahu alam. Allahu akbar ah ah bàbá ọlọmọsà bá san ilé san rí wọ́n láti nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ẹ̀rí pé bàbá wa Fadila Sheikh Abdulhamid Sorinola wọ́n yanjú ọ̀rọ̀ náà gbogbo kálukú náà ló mú tiẹ̀ ń bẹ́ẹ̀ ìwọ náà tó ń palẹ̀ máa ti sọjọ́ bí rẹ tó ti mọ̀ wọ́n ti sọ fún ọ bó ti ṣe ní ìsìn tó fi rí ọnu ọlọ́run tọ́lẹ́ lómi ọjọ́ ìbílẹ̀ lómi ṣe lọ́tara rẹ̀ kò rí ibú aláwọn kan tó ń sọjọ́ bí tí wọ́n ń pín oúnjẹ tí wọ́n gbóúnjẹ débì kan táwọn ayé ẹ̀rẹ́ tìrògùn wọn gbóúnjẹ bọ̀ wá fáwọn ṣùgbọ́n pa àwọn ògbóúnjẹ fáwọn yìí àwọn ẹ̀ẹ́n ilẹ̀ ń ṣe nǹkan ilẹ̀ gbóúnjẹ fún wa àṣemúra rẹ ló ti ṣe òun èyí tó kù mọ́ ọ̀rọ̀ lè ṣe ní kòtò wàláì wọ́n màgbẹ́ ní gbìn o tó ọlọ́run ò ní já sẹ́ni tí ò ní gbẹ̀bẹ̀ o Eh, ẹ̀rí pé tá a bá ṣe bẹ́ẹ̀ tá a ṣẹ̀rìn lọ́wọ́ àwọn èèyàn tá a pariwo léra wa lérí á tún máa ro oore sí i ní ọlọ́mọ́sà máa ṣàánú wa bàbá àdúgbò ẹ̀pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọ́sà bá sẹ́yìn lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run eh, kó tó di pé ẹ máa lọ lé ní mo sọ lẹ́ẹ̀kan pé ẹ fún wa ní àdúà hmm, tí a máa ṣe ṣùgbọ́n kó tó di pé ẹ fún wa ládùà eh, látọ̀dọ̀ ìyá wa alhaja wa Khadija Suola láti lọ Amẹ́ríkà aṣọ àǹkárá yìí ọ̀pá mẹ́fà ni wọ́n ní kí a fún yín kí ọlọ́run fi àlùbáríkà sí ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ẹ tún á rí odidi alukur'ani kan ìyẹn wá látọ̀dọ̀ bàbá wa professor Ahmed bin salahuddin ibẹ̀ nìyẹn ti wá so ẹ bá alukur'ani náà ń bẹ̀ kí ọlọ́run fi àlùbáríkà sí ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ọlàlá ilà ilàlá ọlọ́run bá san ilé san rè o ẹ dákọ̀ ẹ fún wa ní àdúrà kẹ́ tó máa lọ. tọ́ gbogbo àwọn tí ń ọwọ́ àdúrà ọlọ́run ò ní jẹ́ ó tán fún wọn. àmín kò ní í sọ wọ́n dẹni àná nínú ọlá. àmín. wọ́n ti ní rígbà kan ó ti kò kọ̀dà bí mọ́ ọlọ́run ní jẹ́ kí ti wọ́n. Allahumma àmín. ẹ fúnni fúnni ni wọ́n wọ́n ní padà dẹni tán fún. àmín. wọ́n máa fúnyàn títí ayé ni. Allahumma àmín. ẹ ọlọ́run ní jó bàjẹ́ fún wọn. àmín ni Allah. ẹ̀yin náà tán fún tẹ̀ ń kó jíṣẹ́ hmm. ẹ lámọ̀ ọ́n náà ni ọlọ́run ní jó bàjẹ́ fẹ́. àmín ni Allah. nígbà wọn tí wọ́n ń ṣàmì àdúrà yìí bá a ti ń ṣe hmm. ẹ̀yin náà ó di fúnni fúnni. àmín ni Allah. Allahumma anta salam. àmín. wa salam. àmín. وإليك يرجع السلام آمين وإنا ربنا بالسلام آمين ولكن جنة دارك دار السلام آمين تباركت ربنا وتعاليت آمين يا ذا الجلال والإكرام آمين يا, يا ذا الجلال والإكرام آمين يا الله يا ذا الجلال والإكرام آمين يا, يا الله أول لأولين آمين يا أكرم الحاكرين آمين يا ذا القوة المتين آمين يا رائم المساكين آمين يا, الله. يا أرحم الراحمين آمين يا أول لأولين آمين يا أكرم الآكرين آمين يا ذا القوة المتين آمين يا رائم المساكين آمين ويا أرحم الراحمين آمين يا أول الأولين آمين. ويا أكر الآكرين، آمين. يا ذا القوة المتين آمين. يا رائم المساكين آمين. يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله العلي tó ká tó máa lọ láàárọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ àwọn olórí wa bàbá afọ́sọ amúrò ọ̀la ní ibùdó salahudin adúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí ọlọ́mùsàbà adótì yìí ọlọ́run bá wà pẹ̀lú yín aláṣẹ tó darí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ́ number thirty victoria rubi eke street off admiralty way ní Lekki phase one lọ́hùn kọ́lọ́run dákun iléeṣẹ́ náà ọlọ́mọdé ọbàjẹ́ ọ̀rọ̀ nípa insurance làwọn mójútó iléeṣẹ́ wọn ọlọ́run níjọba jẹ́ o ọlọ́wọ́n mọ̀ bá àyìnsó ẹ̀yìn náà alájà alhaja wa olúgbòye tí wọ́n jẹ́ aláṣẹ àtòdarí iléeṣẹ́ ọlá links properties ilé ilẹ̀ làwọn ń tà wọ́n wà ní nọ́mbà sixty five yàyà àbátan fáfáàní ẹ̀ńtẹ́ bá fẹ́ bá wọn dòwò pọ̀ ẹ lọ kàn sí wọn bẹ́ẹ̀ ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ o ọlọ́run bá dúró tẹ̀yìn náà. ọpẹ́ pàtàkì fún alhaji wa muhammad jamiu abdulsalami tí wọ́n wà nílùú amẹ́ríkà àtìyàwó wọn alhaji wa alhaja wa kudra junaid abdulsalami ọlọ́run mọ́sàbá dúró tì wọ́n ọlọ́run Eh, àwọn aláṣà tó dániléṣẹ́ Yusra Travels and Tours USA wọ́n tún wá ní ẹ̀ka nílùú Nàìjíríà bí wọ́n wà ní shop three b ọba mọ́tàmí shopping complex ọlọ́ọ̀dá local government secretariat olóńkoro Òṣogbo Ọ̀ṣun state kí ọlọ́run dákun iléeṣẹ́ náà lọ́mọdé ọba jẹ́ àwọn kò ìrìn àjò mọ́kà ni o kódà bí wọ́n fẹ́ lọ sí Jerusalem tẹ́ ẹ bá kàn sí wọn wọn á bá yín ṣe gbogbo ẹ̀ tí ó sì rọrùn eh, bó ṣe Nàìjíríà lẹ́fẹ́ bá lọ ni bó ṣe Amẹ́ríkà ni bó ṣe pé ẹlẹ́yìn lọ́hùn ni bó ṣe ìlú mìíràn lẹ́fẹ́ lọ abẹ́fẹ́ process travel láti lọ sí amẹ́ríkà náà ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero eight eight zero nine three five six three zero eight zero eight eight zero nine three five six three tàbí zero eight zero three three five four eight three seven zero zero eight zero three three five four eight three seven zero pẹ̀lú ògbọ́lọ́n ṣáà látẹ̀ bá ti pè wọ́n wọ́n da yín lóhùn alájà àkàdíjà ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o wọ́n ní àwọn sọ́dá fún bàbá àwọn alhaji abdulyakin bishiri ìṣọ̀lá àtàlájà wa sharifat àgbàjẹ àtàlájì wa táìwò raouf sọ ọlá tọjọ bàbá ọkọ wọn àti alájà nàlàhájà infon ọlọmọsàbà kẹ gbogbo wọn ọlọmọba àforíjì wọn alájà Mansurat Olúwatóyìn láti lọ Abẹ́òkúta náà ní àmọ́ sàdúrà fún ìyá tó bí àwọn alájà mufilé àjìdé adéomi ọlọmọsàbà kẹ wọn bá gẹ wọn kúmọ alájà nàlàhájà wọn yásípẹ àròsàdé eh, ní Sogoro Central Mosque wọn ní àmọ́ sàdúrà fún ìyá tó bí àwọn alájà wọn Samiat ọ̀yáṣepẹ̀ àti yáyàwó àwọn alhaji wa fatima ọlásàndé ọlọ́mọba àforíjì wọn kúmọ̀ alhaji wa abdulrazaki láti lu Kumasi ní Ghana lọ́hùn ní amọ̀ sàrà fún yàtọ̀ bí àwọn alhaja àmọ̀ ìnà àti balógun ọlọ́run mọ́sàbà akẹ́yà náà bá àforíjì wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọlọ́run mọ́sàbà dúpẹ́ gbogbo yìí o àtàlájà mùsùlùmí àbímbọ́lá owó làwínà ọlọ́mọba àsàn ilẹ̀ sàn rè o ọlá nàbì Muhammad ọlá la hawla wàlá quwwata illa billahi ilẹ̀ àlẹ́ ilẹ̀ asim fáfáà ẹ̀yìn tẹ́ bá fẹ́ kẹ́bùn wa fún wa tọ́dẹ́bùn wa ti ẹ̀fún ti fìdí jálẹ̀ ẹ dákun ẹ̀sìn mọ̀pá ẹ̀sẹ̀ dá méjì ni ẹ dákun ẹ̀mọ́ ọlọ́run ní dójú tẹ̀yìn náà o ẹ ẹ bá kẹ́bùn ránṣẹ́ ẹ pè mí lágbára gbogbo tẹ́ bá wà ẹ̀ máa wá kó tó bá jẹ́ pọ́nà yín jìnnà tẹ́ bá kó ránṣẹ́ tẹ́ bá kó rán mọ́tò á lọ pàdé ní á lọ pàdé ní gáràjì wọn á lọ gbé wá sílé ọlọ́run sábà dúró tì yín ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ojú òní tẹnu kọ̀ọ̀kan yín náà ẹni tẹ́ bá sì fẹ́ kówó létò wa náà abirùn pípẹ́ lẹ́yìn náà tó fẹ́ ṣe onígbọ̀wọ́ rẹ̀ lẹ́nu wọn bá ń tó kù yín náà á bá yín ṣe bẹ́ẹ̀ bá sì fẹ́ kí wọn ni abẹ́rẹ́ lélátìrì kọ́dù tẹ́ fẹ́ ká wá bá yín kọ́fà kádẹ̀ ṣó ẹ̀ fún gbogbo àwọn èèyàn kí wọ́n rí lélátìrì kọ́dù lecture lẹ́fẹ́ ṣe ẹ pè wá á dá yín lóhùn zero zero two three zero 55086 080 230 55086 pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ bá ti pè mí màá dá yín lóhùn orúkọ mi yìí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà lèmi ń jẹ́ mọ́ asàlám wọ́n ìlàlẹ̀ kọ́ ẹ̀.